شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم ومن àwọn púpọ̀ bíi mélòó kan èyí tó ṣe pé àti ilé ṣe déédé àbíkáṣe dọ́gbandọ́gba pẹ̀lú ìtumọ̀ àyà yìí àbíká mẹ́nu bá kókó náà kókó alákọ̀ọ́kọ́ afẹ́rẹ́lẹ̀ hadisatul isra ìrìn àjò tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe láàrin òru kan ṣoṣo láti al-masjidul haram lọ sí al-masjidul aqsa ajẹ́kọ́jú mímọ̀ fún wa wípé ìrìn àjò yìí mu'jiza nínú àwọn mu'jizatu rasul sallallahu alaihi wasallam àwọn tí ẹ̀yà ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìrìnàjò náà jẹ́ ìjẹ́ṣẹ́ ìyanu ó ní wípé ìrìnàjò yìí wáyé kìí ṣe pàdé ní ìlàjò ní ti ara badamiyan ó ní ìrìnàjò yìí wáyé a sì mú ọ̀rọ̀ àwọn àfáà amúwá àwọn tí wọ́n sọ wípé àlálà nẹ́bí lá àmú ọ̀rọ̀ wọn wá kódò ń bẹ nínú àwọn sàhábà àwọn tí wọ́n pé ànẹ́bí lálà gẹ́gẹ́ bí ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha gẹ́gẹ́ bí àfáwà Muawiya ibn Abi Sufyan radiyallahu ta'ala anhu àtàwọn ṣùgbọ́n èyí tó dọ́gba nínú ọ̀rọ̀ tó sì mú ìtumọ̀ pé mọ́jíza ni ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ó náà ní wípé ìrìn àjò ara ni kìí ṣe ìrìn àjò àlá tó bá jẹ́ pàlà alànàbí láàmọ́lọ́lá àrẹ̀wẹ̀sẹ́lá ó lè jẹ́ mọ̀jíza torí kò sẹ́ni tí ò lè lálàá pọ́ ní ìrìn àjò tó pọ̀ lóru ṣoṣo kọ́kọ́ eléyìí aṣàlàyé ẹ̀ lánàá kókó ẹlẹ́ẹ̀kejì èyí tá a fẹ́rinlẹ̀ ó náà ni in tí a pè ní tahdid al-hudud al-makani aw al-hudud nínú àyà yìí ọlọ́run ó establish ó fi rinlẹ̀ bẹ́ẹ̀ àsìkò tí rìn àjò yí wáyé ọlọ́run sọ ààyè tí ìrìn àjò yí ti wáyé ọlọ́run sọ ń bẹ̀ ọlọ́run wípé ìrìn àjò yí wáyé òru ni ni òru ni ìrìn àjò náà ṣẹlẹ̀ òru kan tí ò pé méjì nínú àyà kan ṣoṣo náà wípé láti al-Masjidul Haram tó wà ní Makka lọ sí al-Masjidul Aqsa èyí tí ń bẹ ní Kudus níbo ni wọ́n pè ní Kudus o làwọn ìwọ́n pè ní Jerusalem lárúbáwá Jerusalem orí Kudus àwọn kan tún máa ń pè ní Jerusalem Jerusalem Hebrew language ni ẹ àwọn pè ní Jerusalem àwọn mí ó tún pè ní Ar-Shalim gbogbo èyí náà túmọ̀ sí Jerusalem àmàlárúbá rẹ̀ ní Al-Qudus àti Jerusalem àti ar àti Jerusalem àti Qudus mọ́ntíkọ̀ ni region kan ni tó bọ́ sínú Palestine lọ́wọ́lọ́wọ́ báyìí ìdí ìtọ́ fi jẹ́ pé Kudus Jerusalem yìí nínú àwọn controversial region ní almanatikul Palestiniya òun ló jẹ́ àwọn Lárúbáwá Ara Palestine wọ́n sọ pé Kudus ní kápítà ìlú àwọn Palestine àwọn Jew àwọn náà kílèmù wípé kápítà àwọn onáà ní Kudus bákan náà àwọn oníwòye àgbáyé àwọn wá ń ṣe èméjì pé ta ni lónìí ta ni òní ó kúnra ń fa sínà gbèsè almuhim almasjid al-aqsa ààyè yìí atẹnubọ ọ̀rọ̀ díẹ̀ lérí ẹ̀ ibi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó dápọ̀ almasjid al-haram tó wà ní Makka tí ṣe Kaaba ó sì dárúkọ almasjid al èyí tó wà ní al-Qudus alẹ́kùnrin Baitul Maqdis àti lẹ́kùnrin al tí jẹ́ Jerusalem ọlọ́run ní dákọ nkankan náà Qur'an bí ti bá ṣe pé ọlọ́run fẹ́ ká lẹ́yìn eléyìí ọlọ́run wá sọ gbólóhùn kan nígbà tó sọ mọ́sílùmí àkúsọ́ ọlọ́run ní mọ́ṣálásí a fi àlùbáríkà gbogbo àwọn nǹkan wọ̀nyí kókó yìí àgbùdọ̀ kọjá bí àbá ṣàlàyé ṣolófin fàálẹ̀ mi tó jẹ́ pé tafsir wa tèmi yóò máa jẹ́ ìtẹ̀síwájú lórí àwọn àlàyé tá à ń bá bọ̀ nípa ìrìn àjò tánàbìnrin àwọn àyè tí ìrìn àjò náà ti wáyé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أدرست مع القرآن بلور طالون أبا الله من الرحمن orúkọ ọlọ́run ọba náà ni àrọ̀hìm àwọn orúkọ ọlọ́run tó ga àti àwọn òròyìn rẹ̀ tó rẹwà jùlọ náà la fi bẹ̀rẹ̀ tútúmọ̀ al-Qur'an bismillahir ni fún ọlọ́run aṣàlàyé fún wa ní àlàyé táwọn olùmọ̀ tafsir tí wọ́n ṣe lórí ìtumọ̀ subhana àfáwa abdullah ọmọ abdas radiyallahu anhuma wọ́n ní subhan bimana tanzihun lillah ìtumọ̀ rẹ̀ ni pé mímọ́ ní fún ọlọ́run ṣíṣàfọ̀mọ́ ọlọ́run kúrò níbi gbogbo èérí tító fún ọlọ́run kúrò níbi gbogbo àbùkù ìtumọ̀ subhan àmọ́dígbà mi ń bẹ bọ́rọ̀ bá ṣe wá nínú al-Qur'an subhan ó tún lè ní túmọ̀ mi ó lè túmọ̀ kárí nǹkan tó jọ wá lójú ká sọ subhanallah ẹ̀rí pé tí nǹkan bá kàyàn láyà tó bá jẹ́ nǹkan èèmà èyí subhanallah àwọn àfáà ní àtàwọn tí wọ́n tu pẹ̀lú ìtumọ̀ àfáàwà àbìlá ọmọ Abbas ìtumọ̀ yìí òun ló tẹ̀wọ̀n jù kátùmọ̀ rẹ̀ wípé tẹ̀ǹdí òmìnira ṣíṣàfọ̀mọ́ ọlọ́run kúrò níbi èérí kúrò níbi àbùkù bákan ọ̀rọ̀ tí wọ́n ń bọ̀ ó tún jẹ́ ká gbọ́yé wípé yùfíìdù lájọ́b ó ìyẹn ìrìn àjò tánàbí wí ó tó lè mọ̀ ìdí nìyẹn tó fi jẹ́pẹ̀ tọ́lọ̀wọ́ bá fi bẹ̀rẹ̀ rẹ̀ ó náà ní subhanalladhi ọba tó ṣe wípé ó mú ẹrú rẹ̀ èyí tí ṣe ànẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam ó mú rìnrìn òru aṣàlàyé fún wa pé àṣírá ìtumọ̀ rẹ̀ ní àṣírù lẹ́ìlà ní ìrètí rìn lóru orin tààrọ́ orin lóru tí wọ́n bá ní àṣúrọ̀ bá mà pé ṣùgbọ́n tó bá ní àṣírọ́ ohun orinrin yẹn ọlọ́wọ̀n bá ti sọ pé subhanalladhi asra bi abdihi layla من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير يا جورنا òru وباني بعبده kí ọlọ́run ọba tó bá fẹ́ pa ànẹ́bì lé tẹ́yẹ́yẹ́ ábùtù ní òpin ẹ̀rú kí wá ṣe ní ẹ̀rú lásán ó tún sàfitì rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ ìyẹn náà máa ń pè ní ìmọ̀ fatu tẹ̀ṣírí ọba tó ga kó nǹkan kan sọ́dọ̀ ara rẹ̀ kó ń lò ní ọlọ́run fi nǹkan náà gbogbo àwa tó kù náà ṣùgbọ́n tó wá sàdáyẹn rí tànẹ́bì ó ní òun lòun ní ẹrù tòun ní ìyẹn náà ń pè ní ìbọ́ fásitì tẹ̀ṣìrí ọlọ́run fi ọ̀nà rẹ̀ ọlọ́run ọba fi panlé bí ìgbà tọ́lọ́run ọba sọ nínú Kùránì náà ní wípé faqala lahum rasulullahi ọlọ́run ló ní ṣùgbọ́n sísà fi ti rẹ̀ sọ́dọ̀ ọlọ́run bẹ̀ yẹn àwọn àfọ́ọ̀sọ̀ ló lè tẹ ṣùrí ìfọ̀tẹ̀kiri níta pàlẹ́ fàlìyà àbùdú rọ́bà ààrẹ lẹ́yìn ẹ máa jọ́sìn fún ọba tó ní ilé gbogbo ilé ìjọsìn tó kù ta ló ní ọlọ́wọ̀n ọba ló dá gbogbo nǹkan tọ́lọ̀wọ̀n bá tún wá sàdá yẹn rí nínú nǹkan tó dá tọ́lọ̀wọ̀n sọ wípé tèmi ni ẹ mọ̀ pé àpọ́nlé àrà ọ̀tọ̀ ó ń bẹ púpọ̀ ohun bàbá tó bímọ mẹ́wàá ó ń ọmọ ó tún wá ní ọmọ mi ẹ̀rì pé tó sọ yẹn ọmọ rẹ̀ náà gbogbo àwọn tó dúró ó ṣùgbọ́n sọ yẹn láti lè pán ọmọ yẹn lé láàrin gbogbo àwọn ọmọ tó bí tọ́lọ̀wọ́n bá bá tàfikì ànẹ́bì sọ́dọ̀ ara rẹ̀ wípé subhanalladhi ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان الذي أسرى بعبده ليلا ọlọ́wọ́ bá ní mímọ̀ nígbọ́n ọlọ́wọ́ bá ọba tó mú ẹrú

níjọ́ náà umuhani bintu bíntu arábìnrin kan bẹ wọ́n pè ní Ummu ó jẹ́ ọmọ bìnrin Abu Talib yìí olóbí Ali ó ń jẹ́ ẹ̀gbọ́n bàbá ó tún ní ọmọbìnrin kan tí ẹ Umu Ami wá sọ wípé nínú ilé wa lànẹ́bí wà nítorí tẹ̀lé ẹ̀jẹ̀. Lẹ́yìn bó ti wá nù àdí. Ó ní ànábì sallallahu alayhi wa alihi wa sallam. Ó ní ànábì ń bẹ nínú ilé lọ́dọ̀ àwọn. An Ummu Ani bint Abi Talib mẹ́bẹ̀ ìsìnà ìrìn àjò òru tánà bí rìn níbi tó wà kó tó gbéra àrìn àjò inú ilé wa ló wà níjọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ummu Ani bákanáà láti ọ̀dọ̀ Ummu Ani bint Abi Talib min tariqi Ikrima qalat bata Rasulullah sallallahu alaihi wasallam ó ní nínú ilé mi lànàbí sùn lórújọ náà fàfàkọ́tùhù mìíràn lẹ́yìn ó bá lòrú mìíràn bá rí ma lẹ́ẹ̀fì lè mọ̀ pé kìí kó lálà ẹ̀mà kéèsì tẹ́pà láni tẹ́bìyàn bá ń lálà wọ́n tún máa wá tí lórí bẹ́ẹ̀dì ó ní mi ò rá mẹ́bì ma nínú ilé fàmùtánà òní ni مخافة أن يكون عرض له بعض قريش ẹ̀rù ń bà mí kọ́ máa ṣe wípé tí wọ́n gbá tí ẹ̀ àwọn kèfèrí báyá wọ́n ti já wọlé wọ́n ti yìí nínú ìlú Mẹ́kà atani فاخذ بيدي اسد باوو ميمو فاخرجت ام مجاج حديثي ام هاني هوني نمرك باوا مي عن ام هاني بنت ابي طالب لا تودا ام هاني ام ابو طالب من طريق ابن اسحاق عن الكلبي عن ابي صالح في مصر رسول الله صلى الله عليه وسلم ان كانت تقول ما أسري برسول ya صلى الله عليه وسلم إلا وهو o بيته ó ní ìrìn àjò òru dánàbí rìn inú ilé ìwé lànàbí sùn mẹ́jọ ya ilẹ̀ pé ànàbí fi kan ara ọkù rẹ̀ ànàbí sọ ní ilé wọn nínú ilé àbútọ́ọ̀lìfù ànàbí wà bẹ̀ tí ó mọ̀ á ọmọ ó nínú ilé wa là níbi sùn náà ni mo ń di tílìkàlẹ̀ ìlà ọ̀dọ̀ mi ló sùn lórújọ náà sọ́lá ìṣá àkírọ̀ ó sì kírun ìṣá ìgbà tó kírun ìṣá ìtàn tó mọ̀ náà mọ̀ wà ní ìmúdá ó sùn àwọn sì wọlé gbogbo náà lálọ́sùn falamma kana qubayla al-fajr ìgbà tí ó di wípé alfájà àdúfẹ́ wọlé àhábàna rasulullah sallallahu alaihi wasallam anábì bá jí gbogbo wa kílẹ̀ tó má ìyẹn túmọ̀ sí fónú rìwáyà kan ó ti jẹ́ ká mọ̀ pé lóòrùn ò rí má ìgbà ó fi má anábì bá yọ wọn فقال رسول الله صلى الله عليه وسلم فلما صلى الصبح وصلينا معه nígbà tá kírun قال يا أم هاني anábì ní rẹ̀ Ummu لقد صليت معكم العشاء الآخرة مكوكو باين كينو إشاء لنا كما رأيت بهذا الوقت أجو كينو إشاء لنا ثم جئت بيت المقدس دور لنا نموسي لسي بيت المقدس تيسي المسجد الأقصى قدس جرسالك ملوسي بلون فصليت فيه مدكينو به ثم صليت صلاة الغداء معكم الآن مدكي بعد وعا èmi tí wọ́n bá ń kírun àsùnbá kẹ́mọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ náà ti rí àdísì yìí ó fẹ́rẹ̀lẹ̀ wípé ní inú ilé umuhani tí ṣe ọmọ àbútọ́ líbi ọmọ ẹ̀gbọ́n bàbá anẹ́sọ́lá àtọ́lá wọ́n ní bẹ̀rẹ̀ anẹ́bì sùn níjọ́ títẹ̀lẹ̀ ìtẹ́ bákanáà nínú ẹgbà àwọn sọ pé anẹ́bì sallallahu alaihi ànábì wà nínú kàábà kìí ṣe ní ilé wọn lóṣù ànábì wà nínú kàábà ṣíjìr wọ́n pè jù kan ṣíjìr Ibrahim ṣe àríbi tí kan lẹ́gbẹ̀ẹ́ kàábà báyìí wọ́n ra fi bí blọ́ọ̀kù kan fi jẹ makéètì níwájú ẹ̀ kò ga tó kàábà kékeré báyìí ìfààyè lẹ́yìn demarcation yẹn ni èèyàn ti mọ́ ń tàwa fún gbogbo ẹni tó bá tàwa fún tó bá gbanú demarcation yẹn kò ní tàwa fún gbogbo àwọn nǹkan yẹn kò yá lálàájì ní inú bẹ̀ ni ó gbà kọjá kó bà lè yá bó jẹ́ jẹ́ pé olórí bẹ̀ gbàgbà àwọn ọlọ́pàá mú olójú gbà sí ibẹ̀ yẹn ni anábì sùn sí nínú ọgbà wa hadith mi tí jibril fi wá bá so ló dé tí rìwáyà yìí fi wá lọ́tún wá lósì láwọn àfáà mi fi sọ fún wa wípé nínú masjidil haram wọ́n ní masjidil haram tá ń sọ yẹn náà gbogbo inú ìlú mọ́kà pátá a lè pè ní masjidil haram tó gbínú al-Qur'an ọlọ́ni látẹ́dìkùlúnnà masjidil haram masjidil haram ló bẹ̀rẹ̀ pé látẹ́dìkùlúnnà mọ́kà tó gbogbo mọ́kà wọ́n mọ́ ń pè masjidil haram ló fi tẹ́pọ̀pọ̀lọpọ̀ ẹlòmí haram ni hududu haram ó pọ̀ kọjá ní mọ́sálásí tẹ́pẹ́ ẹnúgbù ẹ̀ yẹn bá wà nínú haram náà lè wà láwọn afọ́ àmì ìjọ àdíìsì umu ani tí wọ́n bá sọ wípé inú haram náà lànẹ́bì ti gbéra inú ilé yẹn náà ibi tí wọ́n wà yẹn náà nínú hududu haram náà nínú haram náà torí pọ́pọ̀lọpọ̀ ibi ti ń kírun kàábà nínú haram lẹ́nì lánàá ilé àwọn èèyàn kan ní gbogbo bẹ̀rẹ̀ extension òun ló ti dé gbogbo bẹ̀rẹ̀ tí gbogbo ẹ̀sìn gbogbo ibi tí ń jẹ́ mọ́kà nígbà náà àfàìmọ̀ kọ́ máa extension kàábà lọ́wọ́lọ́wọ́ ń sìn ó ti kó gbogbo ibi tí ń jẹ́ mọ́kà lánàá gbogbo sí bẹ́ẹ̀ bá ti dé mọ́kà tá bá fi di tí haram tó pin sí èèyàn òwúrọ̀ ah, subhanallah haram gẹ́gẹ́ bá gbóná olùmọ́kà lẹ́ẹ̀fì rọ́pọ̀lọpọ̀ àwọn òtẹ́ẹ̀lì ńláńláńláńlá tí yẹn bá lọ mọ́kà ti pẹ́ tẹ́ bá padà débẹ̀ wọ́n ti wó wọ́n fẹ́ ìṣẹ́ ti kàbà kò sí bí òtẹ́ẹ̀lì lẹ́ti tó fi tó wọ́n wọn ara kàbà haram ní gbogbo bẹ́ẹ̀ ju gbogbo ẹ lọ níbi tí ànábì tó ti rìnrìn àjò ó dájú kò sí àpẹẹrẹ pé ìlú mọ́kà ni kò sí èméjì jẹ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n kì sí òun náà ni wípé gbólóǹtọ́lọ́ ń lò nínú al-Qur'an tí a bá ti lo al-Masjidul Haram ìtumọ̀ tí ó kọ́kọ́ wá sọpọlọ wa hàn àzọ́ ìrìyàn náà ní kálù o náà ní kàbá secondary meaning o ní wípé Masjidul Haram alẹ́pẹ̀ ní makana ṣùgbọ́n túnmọ̀ àkọ́kọ́ tábá ní al-Masjidul Haram o náà ní ibi tí kàbá wáyé yìí tí a fọ́ wọ́n ní ẹ jẹ́ ká gbé lórí ìtumọ̀ èyí tó kọ́kọ́ súnmọ́ jù torí pé ìtọ́lọ̀ ń pè ní al-Qur'an ọlọ́run nínà masjid al-haram ilẹ̀ ọlọ́run ọba ní ànábì amúrìnrìn òru láti al-masjid al-haram ilẹ̀ al-masjid al-aqsa láti inú kaaba torí pé ẹgbà wa hadith mi ó ń padà láàmẹ́lẹ̀ wípé nínú mọ́sálásí haram ní kaaba ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ wàrọ́jà ibn jarir àtọ́bàrí àfọ́wà ibn jarir tọ́bàrí wọn alkọ́ọ̀lù awwal istinadan ila al-urf wọn ẹ̀jẹ́ ká gbé lórí ìtumọ̀ àkọ́kọ́ òun náà ni tí ọlọ́run pè wípé min al-masjid al-haram ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ gan-an lánàá bí ti gbéra inú kaaba inú mọ́sálásí kaaba ìtumọ̀ èyí òun ló dọ́gba jùlọ anábìgbéra

kọ́ọ̀lá ya kọ́ọ̀mì tẹ́jẹ̀ ọdún tẹ̀lé akúsọ́ ní èdè lárúbáwá ibi tó jìnà rere síbi tó yàn wà nígbà náà wọ́n ní al-Masjid al-Aqsa tó dẹ́gbà pé bẹ́ẹ̀ ni wípé mọ́sálásí àkọ́kọ́ tọ́lọ̀ kọ́kọ́ gbé kalẹ̀ táwọn èèyàn ó ti máa sin lọ́hun òun náà ní al-Masjid al-Haram Kaaba olùlàkọ́kọ́ ayé ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ tún gbé kalẹ̀ lórílẹ̀ táwọn èèyàn ó ti máa sin lọ́run òun náà ni alìmọ́sídú alìkàkọ̀sọ̀ wọ́n wá jìnà rere síra wọn alìmọ́sídú haram ìyẹn bẹ ní mẹ́ka alìmọ́sídú akṣọ ìyẹn bẹ ní kudus tó bẹ ní sham syria ibẹ̀ ó jìnà síra wọn ìdíyàjọ́ náà bá sọ ìrìn àjò tánàbísọ́lá sọ́làmúrìn yìí láti masalasi ka'aba tààmù sí kàábà ibẹ̀yẹ mẹ́jìlá àárọ̀ lọ sí mọ́sálásí tó jìnà rere ànábìnrin àjò nǹkan ọ̀gùn tó bá lè rìn dáadáa yóò lo tó lé ní 40 days láti maka lọ síbẹ̀ ti wá rìn yìí láàrin òru kan kódà nínú ìdíyẹ̀ táwọn ومن خلاله المسجد الحرام والمسجد الاقصى قال وضم منش مثلا سمجهجي نبره سوره قال في ما يقول مثلا سمجهجي من الاسلام كان ما يبو المسجد الحرام هي الكعبه كان ما يبو المسجد الاقصى يكون بني صالح القدس كان ما يقول له منو الكعبه

kò dẹ̀ sígbà tí èyàn bá wà nínú kàábà èyàn máa ń fílà tó bí ẹni pẹ́ ẹjọ́ nínà ló fi kẹ́pẹ́ kán tó rí wípé ọlọ́pàá wá lúyàn wọ́n bá èyàn wínú kàábà kò sí torí ó ṣe wọ́n rà mọ́ tù ọ́ ni tìrìpọ́lẹ̀ ní wà máa ń dàkálàhú kàánà property gbogbo wa bẹ́ẹ̀ náà ni àwọn mùsùlùmí ṣe gbọ́dọ̀ mọ́ fíìl tàbá sọ̀rọ̀ nípa ìjíṣẹ́ ìlú Palestine torí pé tájẹ́ẹ̀tì yẹn gangan kudus mọ́júrì àkúsọ yìí mọ́ṣáláṣí ilé ọlọ́ ilé ìjọsìn àwa mùsùlùmí ọlọ́run ló máa máa gbé síbẹ̀ àfáà abúzar alìfárí rọ́bì ọlọ́run tààlà ó ní kúlùkì ya Rasulullah ó ní mo ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ayul masjid buniya awwal ó ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run mọ́ṣáláṣí masalasi wò lákọ́kọ́ lórílẹ̀ anábì ní almasjidul haram kaaba òní masalasi ó tún bèèrè wípé masalasi wò ló tún tẹ̀lé anábì ní almasjidul aqsa masalasi èyí tó ń bẹ ní kudus ní jerusalem òní masalasi ẹlẹ́kẹ̀ láyé gbogbo masalasi tó kù ó ń afọ abúdára ìfàárí rọ́bí ọlọ́ọ̀ta rẹ̀ ó wá ní yá Rasulullah òṣìṣẹ́ ọlọ́run nígbàtí ọlọ́run gbé mọ́ṣálásí Haram kalẹ̀ iye ọdún wo ló ń bẹ láàrin mọ́ṣálásí méjèèjì fallacy lélẹ̀ a ṣe lè sọ pé 40 years ló wà láàrin masjid al-haram àti al-masjid al-aqsa àwọn afáwà sàlàyé wípé àṣìṣe táwọn èèyàn máa ń ṣe ó nípa àwọn èèyàn máa ń rò wípé anabi ibrahim ló kọ́ Kaaba àwọn èèyàn wà wò wípé anabi suleiman òun ló al-aqsa iye ọdún tó ti ń bẹ láàrin anabi ibrahim tánàbí Suleiman ó jù àwọn orientalist wọ́n wà ní ọ̀rọ̀ tánàbí sọ historically correct àlàyé lórí eléyìí ni pé tánàbí sọ ń bẹ̀ yẹn èèyàn ní ogun ọ̀tàn anábì Ibrahim ló kọ́ ibi Ibrahimu, wà nílẹ̀ ìjì ọlọ́run bá ní ààyè ibi tá a kọ́ kàábà sí ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ akànní kánàbì Ibrahim lọ gbé ìgbà sókè lọ́kọ́kọ́kọ́ so nínú ìtàn àwọn àfáà ń ṣe yè wọ́n ń sọ pé ọ̀kánu méjèèjì ni ó jẹ́ wọ́n ní àwọn màláíkà ni wọ́n kọ́ al amri min Allah àbíká sọ wípé ànábì Adam alayhi salatu ìyìn ò tẹ́wọ̀n pé bá ànábì Adam ti sọ̀kalẹ̀ lórílẹ̀ ilé ìjọsìn tọ́lọ̀ ń paláṣẹ kókọ́ òun náà ló kọ́ kí ni ó kọ́ kàbà lẹ́yìn 40 years tó kọ́ kàbà ń lọ́lọ́run tó paláṣẹ kó tún lọ kọ́ al-Masjid èyí ni lànàbì ń sọ 40 years ìyẹn lànàbì ń sọ kìí ṣe ọ̀rọ̀ tànàbì Ibrahim àti ànàbì Ismail anábì ò ní sí ìtànpá sọ́lọ́bà torí pé tí mo ra tàn mọ́lẹ̀ sí ẹlòmíì ti fẹ́ torí ẹ̀ fi Islam lẹ̀ ah, ọba anábì gan-an kọ́ntradíkàrà sáwọn orientalist tàbá kọwọ́ bọ̀ ṣùgbọ́n títà yẹn ṣe rí ni Adam alayhi salatu wassalam ó ń lọ́lọ́ ní kókọ́ Haram Kaaba lẹ́yìn forty years tó kọ́ yẹn ọlọ́run tó wá pa láti pé a ti lọ kọ́ Al-Masjid Al-Aqsa ètò ìgbẹ́ ní ìsọ̀rọ̀ tábọ́ wá wo ìtàn wípé báwo ni ọ̀rọ̀ ti kàábà clear abẹ́ẹ̀kọ́ àwọn àfáà nígbà tọ́lọ́ fẹ́ fomi payé rẹ́ wọ́n gbé kàábà kò nílẹ̀ ojú rẹ̀ tù wálẹ̀ ìyẹn lọ́lọ́ ní kánà sókè kìí sọ ń lókọ nípe ṣùgbọ́n nípa ti al-Masjidil Aqsa nígbà tí anábi Adam alayhi salatu wa salam tó kọ́ àyè àbíkásọ pọ́lọ̀ ń pa àwọn màlàíkà láti kí wọ́n kọ́ ó wà ń bẹ̀bẹ̀ lẹ́yìn 40 years tí wọ́n ti kọ́ al-Masjidil ní Kaaba ààyè yìí ọlọ́run ṣe ní ààyè al-Ardul àyè mímọ́ olólọ́pẹ̀ ìyẹn là kọ́kọ́ ẹ̀rí pé pàtàkì àtọ́lámù tọ́lọ́pà nẹ́bì láti tánẹ́bì máa kírun ibẹ̀ là nẹ́bì kọ́kọ́ dojúkọ al-Masjid al-Aqsa tá a bá ń sọ wípé ilẹ̀ mímọ́ lórílẹ̀ tó pé mọ́ntíkọ́tù nùbúwà region tọ́pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run ti tẹ̀mí tí wọ́n ti jáde agbègbè yẹn náà ní ìyẹn tó fi jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n fẹ́ mọ́ papò mọ́ra ẹ̀sìn lágbàáyé oníkálukú ló wọ́n àtìbùtì ara wọn mọ́bẹ̀ Jew àtìbùtì ara wọn mọ́bẹ̀ Christians wọ́n àtìbùtì ara wọn mọ́bẹ̀ àwa mùsùlùmí àtìbùtì ara mẹ́ta ló wá ní nínú wa àwa mùsùlùmí láì torí pé wọn ò pé lórúkọ míì ju masjid àwọn Jew àwọn máa ń pè ní haikal Suleiman wọ́n máa ń pè ní tẹ́mpù Solomon Suleiman àwọn jù bọ́lá ṣe wá sí àyè yìí kalẹ̀ ní agbègbè sham gbogbo agbègbè Palestine yìí Syria ibẹ̀ yẹn náà ni àwọn ànábì ọlọ́run ti dìde ànábì Adam ọlọ́run sọ kalẹ̀ sórílẹ̀ ọkọ̀ mọ́tàlá síbẹ̀ ànábì Nuhu ó wá ó lọ nínú àwọn àrọmọdọ́mà anábì mú òun anábì Ibrahim alẹ́sẹ̀lápọ̀ anábì Ibrahim sáàmù ló gbé ibẹ̀ ló bí Ismail àti Yakub ibẹ̀ ló bí wọn Ismail àti Isaac ibẹ̀ ló bí wọn Isaac òun gbébẹ̀ Ismail wọ́n mọ̀ wá sí Maka bí tàbí ń lọ ní ààyé ń àyè sílọ̀ àwùjọ sùpọ́lọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ ń rán yìí wọ́n wá sin lọ́run kò sánẹ́bí ọlọ́run kankan tó wá claim Christianity kò sánẹ́bí ọlọ́run kan tó wá claim Buddhism or eh, eh, eh, ẹ̀sìn Jew Judaism kò sí ànábì ọlọ́run tó claim ẹ̀ èyí tí wọ́n claim ní wípé mùsùlùmí ni wá so yá túnmà sí pé ilé ìjọsìn ọlọ́run láàyè yìí ń jẹ́ torí pé gbogbo ẹni tó fẹ́ kílèmù rẹ̀ léèrè oníkálukú náà ń so má nẹ́bí ọlọ́run rẹ̀ àwọn ànẹ́bí ọlọ́run ọba yìí sì direction kan náà ni wọ́n ní so eléyìí ló fà á nígbà di àsìkò kan ànẹ́bí Ibrahim alayhi salatu wassalam àti ọmọ rẹ̀ Ibrahim ó tún Yakub tẹ́gbẹ̀ Jacob òun náà tuntun ó tún kọ́ ó tún gba kò sí tí wọ́n ń ṣe ń bẹ̀ sí pé wọ́n ti nà nígbà tó tó yá kí Yakub tó ń lọ nínú àwọn àrọmọdọ́mọ Yakub ló tó kàn Suleiman Suleiman wasalam tó nígbà náà ní tó ń ṣe ìṣẹ́ ó fẹ́rù jù kò ní tí wọ́n ń ṣe pẹ̀jú pé wọ́n jọ sí wọ́n kí ẹ̀ ní mọ́tò zà àkùsọ̀ ìgbà bá nẹ́bí Suleiman alayhi salatu wa salam tó lọ ọgọ́rọ̀ àwọn ànábì Ọlọ́run náà ni wọ́n jọ ìtawà fi wá pé àyè yìí wá ń lọ bẹ́ẹ̀ anábì Musa òun náà ló bẹ́ẹ̀ alẹ́sàlábù anábì Isa ọmọ Mariam òun náà ló bẹ́ẹ̀ bí wá ń lọ nìyẹn bẹ́ẹ̀ nígbà tó yá àwọn Júù àwọn Yahudi wọn àìjáàkì nígbà tó tún yá àwọn Christian àwọn náà àìjáàkì wọ́n jọ sílẹ̀. ìgbà tó ti àṣùwà fáwà Umar bin Khattab radiyallahu ta'ala anhu ní ọdún kẹẹ̀ẹ́dógún lẹ́yìn hijira tánàbí ti lọ wọ́n ń pe ogun yẹn ní Fathul Qudus Fathul Qudus àfáwà Umar bin Khattab òun ló kó àwọn ọmọ ògùnjọ wípé a ah, Qudus yìí Jerusalem yìí ilẹ̀ àwa mùsùlùmí tí wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n ti kó àwọn ère Maria ère Gabriel gbogbo ẹ̀ ni wọ́n kó sínú mọ́lárátì ṣẹ̀gbẹ́bì ìsìn àwọn ilé ìjọsìn yóò kàn wọ́n ti lérò ère Maria tọ́bá kọ́ ọ̀bẹ̀ wọn ọ̀kọ́ tẹ̀lé bàbá gbogbo àwọn ère náà kó sínú mọ́lárátì àsìkò àfà Umar bin Khattab rọ́bí ọlọ́run olóṣẹ́ndì àfi àwọn ọmọ ogun náà jẹ́ pé ẹ lọ gba Kudus odidi oṣù kan ní wọ́n fi ṣe lé mọ́ wọn ogun tó lágbára ni àwọn náà fẹ́ kílẹ̀ ọwọ́ àwọn christian ni àpá àwọn àrímọ̀gbùn kọ̀tọ́ọ̀f lórí wọn jáde ní ààyè yìí ìgbà ìsànmọ́ kẹjọ sí wọ́n gba ìlú yẹn náà pẹ̀lú pásítọ̀ kùdù ní ọdún kẹẹ̀ẹ́dógún lẹ́yìn ìjọ ọmọdún kọ̀tọ́ọ̀f àwọn ìṣẹ̀lẹ̀ ká ṣẹlẹ̀ afá ọmọrò tẹ̀lé wọn lọ́sọ́jọ́ ogun yẹn ìgbà tí àwọn mùsùlùmí kọ́ńkà àwọn tí wọ́n wà ń bẹ̀ lọ́dún náà wọ́n wá ní àwọn òní kó kọ́kọ́rọ́ mọ́jìlá sọ àwọn òní kó kalẹ̀ àti káwọn orí olórí gbogbo mùsùlùmí báyìí òun làwọn fẹ́ sílé lọ́wọ́ àwọn gbogbo mùsùlùmí bá rẹ̀ sàfọ́ ọmọdún kúmọ̀ fún ọkàtọ́ ọbẹ̀ kò sí wà wọ́n múra wọ́n mú nǹkan ọ̀gùn wọn wọ́n sì mú ẹrú kan lọ́wọ́ bàtà wọ́n rìn lọ àfọ́ ọmọdún ọkàtọ́ bọ̀ wá ah, bí ṣe ń rẹ ọ̀gá náà ni máa rẹ ọmọṣẹ́ ìwọ ọmọṣẹ́ já máa pín ẹ̀sìn ìgùn tó ń bá ti gùn díẹ̀ tí wọ́n ń fà á tó bá yìí ti yá ìwọ náà ó bù bígbà tí president wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ nínú ètò ọlọ́run ìpín èyí tó kágùn síbi tí wọ́n lọ tẹrú ni nítorí

kí ni mo já mọ́ ẹ̀sìn ló pán wálé àpẹ́lẹ̀ wo mo ní tí mo fi dáa ju ẹrú ẹ̀sìn ló pán wálé gbogbo yìí tí mo ní ẹ̀sìn yìí ló fún gbogbo wà tí mo bá ti rò pé mo ní yìí kan tí mo wá wọ́ra mi pé mo tóbi lójú ẹ̀sìn yìí adẹ́ni àbùkù ẹwọ̀rọ̀ tí ó márùn sọ níjọ́ náà ó márùn ni wọ́n wá kọ́kọ́rọ̀ mọ́jìlá oníwọ́kùnrin lọ́wọ́ ogun yẹn wọ́n máa ń pè ní haribu fatihu kudus àbí ká pè ní fatihu ilia ilia èdè ibùrù ni wọ́n máa ń pè ní capitonia ilia wọ́n pè ní capitonia ọjọ́ tí wọ́n gba ibẹ̀ yẹn lásìkò àfọ́ Umar ẹwà máa wo Islam àfọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ christian àlẹ́yìn problem kòríyà tó dí freedom of religion ẹ má ṣẹ̀sìn yìí ẹ má gbé gbèsè ayé yìí ẹ má gbé bẹ̀ kónkálukú ma sọ̀rọ̀ ajé ẹ̀kún ká ṣùgbọ́n nù mọ́sálásí yìí wọ́n mọ̀ sí ilẹ̀ lẹ́yìn èyí kónkálukú ma lo ìgbèsè ayé ìgbà táwọn Júù gbà ọlọ́ọ̀lọ́mọ yẹ̀ yìí bàtà àwọn kristian náà gbà ọlọ́run lọ́mọ yẹn tó sùn gbogbo àwọn tó máa ń sọ̀tàn nípa islam kálọ̀ kàtà islam àfún ọmọ ìgbìmọ̀ ọ̀tọ̀ oníkàlùkù máa gbé lọ oníkàlùkù máa ṣẹ̀ṣẹ̀ oníkàlùkù máa gbé bẹ̀rẹ̀ àlàáfíà àmọ́ mọ́sálásí Masjid Al-Aqsa ilé ìjọsìn ọlọ́run mọ́sálásí àfún ọmọ ìgbìmọ̀ ọ̀tọ̀ wọ́n wá tuntun sí wọ́n tún bẹ̀rẹ̀ dáadáa ní mọ́sálásí lásìkò yìí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn lárúbáwá wọn migrate wà sí kúrò nínú wọn làwọn bànú aṣù àwọn bànú kùrẹ́ṣì nínú àwọn ìran fámílì àmẹ́sọ́lá àrùsálá wọn migrate wá sí kúrò àwọn yẹn nínú àrọmọdọ́mọ wọn ni Imam Shafi nínú àrọmọdọ́mọ àwọn tó migrate wá sí Kudus ní Jerusalem nígbà náà torí pé àwọn Quraysh wọ́n wá wọ́n migrate láti gbébẹ̀ dọ̀là dc wọ́n jẹ́ family àmì sọ̀là sọ̀là àtìlọ́sìn nínú àwọn ọmọ táwọn yẹn bí ní Imam Shafi ìdí ni ẹgbẹ́ gbọ́dọ̀ bá ń tírèsì ìran Imam Shafi ẹ̀ tírèsì ẹ̀ka àmì sọ̀là Gaza ni wọ́n ti bí Imam Shafi so n tó jẹ́ káwọn ènìyàn ó débẹ̀ nínú àwọn sàábé tí wọ́n gbébẹ̀ Ubadatu búlù sọ́ọ̀nì ibẹ̀ ló gbé ibẹ̀ ló tájú àwọn sàábé migrate wá síbẹ̀ wọ́n ti lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé ni wọ́n gbé nígbà tó tún yá tó tún lọ sàá àwọn harimu sọ̀lìbì yúìn àwọn náà tún dé wọ́n tún àìjáàkì wọ́n tún bàdẹ̀ àwọn náà lò ó fá kó tó di pé Salahuddin Ayyubi kò tó wá kọ́ǹkà wọn kò tó tó lè ọkùnrin bẹ́ẹ̀ ìgbà ní mọ́sálásí yìí mọ́sálásí ìdí ìtòfilẹ́pẹ́tẹ́ bá wo Al-Masjid Al-Aqsa títí tí ò ní kí mò ń sọ̀rọ̀ yìí àwọn Júù náà wọ́n èé sọ wípé àwọn làwọn níbẹ̀ wọ́n èé sọ bẹ́ẹ̀ christian náà lẹ́nìí ẹ̀rẹ́ christian ní gbogbo àgbáyé ibù títí bìí sí wọ́n kàn máa ń lọ síbẹ̀ fún tọ́lìdì ẹbí àwọn tán bá lọ fún kí lọ máa pè ká máa lọ yẹn ẹ́ alọ Jerusalem kúdùsù náà ni wọ́n lọ tí wọ́n bá lọ síbẹ̀ àwọn àyè àmì ni wọ́n kàn lọ máa ń wò ìrìn àjò afẹ́ tí wọ́n bá wọnú mọ́ṣáláṣí yẹn tán bá fún wọn láàyè torí kó ti ní specific time tí wọ́n máa ń fún wọn káàkà wo bẹ̀ kájáde wọ́ta ní ó bí wọ́n dá kan wá parí pé ìtọ́tọ̀ jẹ́ mo tó bẹ́ ẹbí wọ́n lè rí ṣéèrì tí mò ní ó lìdì ní àbífáyà àbẹ́lẹ́rin jẹ́ ọ́gbìn àbáwọn ẹ̀fọn jí léka kò jẹ́ni tí ó lìdì ẹ̀fẹ̀ kan bẹ̀ wọ́n á kà lọ fún tọrìtì kídìrì sìn àwọn Júù náà sì gbà wípé àwọn tí wọ́n ń kírun bẹ̀ làwọn mùsùlùmí jí ní sí lọ́fẹ́ pẹ́pà tí ọ̀rọ̀ wá dójú ẹ̀ táwọn èèyàn wọ ọbẹ̀ ráàyè wọ ọbẹ̀ free láti kírun dáadáa ó ní ìgbà tọ́rọ̀ ogun tẹ́lẹ̀ for security purpose ìgbìtọ́ nígbà táwọn èèyàn bá tún kírun bí tí wọ́n ṣíná bò wọn lápapọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́bọ̀ wá rí bẹ̀ tí wáyé pé mọ́tàlásì dá wàhálà alẹ́ ẹjọ́ wọ́n ti àwọn Júù náà dẹ̀ ní direct access síbẹ̀ ṣùgbọ́n nítorí pé àwọn international community tí wọ́n ń wá fún peacekeeping wọ́n fẹ́fọ́ Júù kí gbogbo àwọn olóko torí pé kàkánà ló fi jẹ́ wípé lẹ́ni ààyè yẹn Israeli wọ́n kílèmù wípé Kudus Jerusalem yẹn wọ́n lò ní capital wa àwọn Palestine àwọn Palestine al-Palestiniyun àwọn náà sọ pé capital àwọn international community bí wọ́n bẹ̀rẹ̀ kò sọ́jọ́ abẹ́kù mọ́sìkò lọ́dọ̀ ọ̀rọ̀ so lè tó túnmà sí wípé bí sí iná àwọn Júù táwọn náà kà máa ṣe ń bẹ̀ wọ́n ń pè àwọn nǹkan kan ní àtòkúsùlù yahudiya àbí àwọn àràkátú àtẹ̀lmòdíyà àwọn nǹkan yẹn àwọn náà wọlé wọ́n wọlé ibì kan bẹ wọ́n pè ní ha ìtù ìbọ̀rọ̀ ibi ìgànná tánà fi so ẹ̀sìn alburak tó so mọ́ àwọn jù ń kílèmù bẹ̀yẹn wípé nínú eré pa Suleiman tó ṣẹ́kù torí pé àwọn jù affiliation ti wọn attachment wọn sí mọ́tẹ̀dẹ̀ akútọ́ wọ́n lè tẹ̀mọ́ Suleiman àwọn jù àwọn kírísẹ́nì orílẹ̀ kankan lè fi wọn mọ́ torí pé nínú ìtàn Jésù gan àwọn jù òjò ráyè nínú tẹ́mpù mo jọra ẹlọ́ka báyìí àfi ẹ̀kan tí wọ́n ní jésù bínú àwọn èèyàn ń tajà ń bẹ̀ ó bá dáwó lẹ́ mọ́sọ̀lẹ̀ bàbá àwọn ojú ìní ṣùgbọ́n kò ráyè ń bẹ̀ àwọn jù lẹ́nu rẹ̀ so àwọn òlásílẹ̀ṣẹ̀ kankan ẹnu wípé wọ́n rí pé tíbẹ̀ yẹn bá lè eh, kankan heritage àwọn òní ní nígbà ẹ bá sọ wípé níbo ni wọ́n ti bí ìyá Jésù níbo ni ti ní kankan tí wọ́n ti lẹ́yìn kúrò rẹ̀ fún ráyè níbẹ̀ ló fi jẹ́ pé wọ́n ti maintain tọrí jù wọ́n fún wọn láyè kọ́nà ṣùgbọ́n àwọn wo ni wọ́n ń jọ́sìn nínú àlọ́sìn àkúsọ táwọn Júù náà lè dìná torí pé nínú ibi tá pè ní àlọ́sìn àkúsọ wọ́n fẹ́ǹsì bẹ̀ pàápàá jùlọ nígbà tó tún di àsìkò umayyad empire asrul amam ní àsìkò àfáà wa khalifa musulmi òní abdulmalik bin marwan abdulmalik bin marwan lásìkò umayyad empire òun ló tún wá tútú mọ́tòlù aqsa ó tún wá túnṣe wọ́n tún wá fẹ́ wọ́n tún kọ́ mọ́sálásí kan síbẹ̀ tí wọ́n pè ní kúbàtù sọ́kàrà àzàhàdìyà ìyẹn wà ń bẹ̀ báyìí ẹ wípé dóòmù ẹ̀ báyìí green ni ìyẹn gangan kọ́ ni méjì àwọn èèyàn mọ̀ dóòmù ẹ̀ báyìí tẹ́báwọn ni ìyẹn ni wọ́n pè ní sọ́kàrà wọ́n tún kọ́ àlùmùsọ́lá bíi mọ́sálásí olókọ̀ láti kò dédé kàlífà wọ́n tún kọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan síbẹ̀ so ìyá ló fà á tó fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí jù náà gbà fáwọn mùsùlùmí wọ́n kọ́ mọ́sídù kíbúlí ó wà bẹ́ẹ̀ torí pé kọ́mpáàdì yẹn fẹ́ mọ́sídù àkọ́sọ́ òun náà sì wà bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn náà gbà wípé mùsùlùmí ló ń jọ́sìn nínú alimọ́sídù àkọ́sọ́ àmọ́ jù àwọn náà rí wípé ẹ̀sìn táwọn ń ṣe èèyàn sáà máa ń ní orí òun tẹba trace trace trace ẹ trace pé orí òun àwọn ẹ̀ tọ́ba ti lè bọ́ lọ́wọ́ àwọn àwọn finish àwọn Christian abẹ́lẹ́sẹ̀ káwọ́ ni ewé orí omi òun ni wọ́n ní Kudus ní Jerusalem má débẹ̀ wọn jókòó ní ẹgbẹ́ wò tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ò ní áfàrù kankan níbẹ̀ bó ti wùlẹ̀ international community àwọn òpé ẹ̀yin mùsùlùmí ẹ̀yọ̀ ń dá rẹ̀ kí bẹ́ẹ̀ ti ní kàábà ọba ìjìyàn lórí ṣùgbọ́n linguistic fact historical fact méjèèjì pé ààyè yẹn tó clear tó dúdú tí tí ń fa wàhálà sí ìṣẹ̀lẹ̀ nìyẹn oníkálukú rí wípé ibẹ̀ yìí ò ṣe jáwọ́ kúrò gbogbo wa tá bá ń sọ̀rọ̀ nípa orísun ẹ̀sìn gbogbo ẹ̀sìn ibẹ̀ ni ti maka ọ̀sẹ̀ tí bá wá jù ẹ̀kọ̀sẹ́ni tí wọ́n bí dáa tó lè rẹ̀ kàábà àwọn ìjọkọ̀sẹ́ ìdìdù ṣùgbọ́n mọ́sílẹ̀ àkúsọ́ yẹn everybody náà ń àtàṣì ara wọn mọ́ bẹ́ẹ̀ nítorí pé ogun ẹ tí ò bá ti lórí irun ó ti finish in tí ń fọ̀rọ̀ ẹ tí ò fi yẹn júdọ̀lá ò nìyẹn ṣùgbọ́n júù náà mọ̀ pé mùsùlùmí ló ń kírun ní àdìmọ̀júdọ̀lá bí iṣẹ́ àwọn èèyàn kí wọ́n sì ń kírun ẹ̀dù wípé wọ́n kàn máa kọjá àwọn èèyàn ẹ má dé bẹ́ẹ̀ ilé tá a fi nílé international community wọ́n establish peace keeping ṣùgbọ́n pkb tó ń ṣeun náà wọ́n fi ń pa àwọn mùsùlùmí lọ ṣùgbọ́n àwọn jù ń wọ́ bẹ́ẹ̀ onídáńṣe ń bẹ̀ ju pé wọ́n láwọn àwọn tòkú ìyàwódí àkọ́kọ́ táwọn náà máa ń ṣe nígbà máa òkè ìtàmà ṣe àwọn ọmọ ṣùgbọ́n náà ó ní táì wọ́n kà padà fẹ́ sọ bẹ̀yẹ bí ààyè ìṣẹ̀mbáyé bẹ́ẹ̀ sì ni ààyè ìjọsìn ọlọ́lọ́pàá ìmọ́jú làkọ̀ọ́ in tó fi lè mú ọlọ́run mẹ́ṣà alìmọ́sídùl àkùsọ̀ nínú Al-Qur'an ọ̀yẹ̀kámọ̀ pé àyíwá ni ọ̀yẹ̀kámọ̀ pé àyàwá mùsùlùmí ni ló fi dápọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tọ́rọ̀ bá yé gbé kí ló kẹ̀ káwá mùsùlùmí pọ̀rọ̀ Palestine Israel àpàlẹ̀ kí ni problem wà kò sí ẹni máa kàwá bí kéèyàn máa sọ fún agbésílọ́ kàwá pẹ̀lú ọ̀rọ̀ kàwá àtàjọ bí ọmọ Saudi á sọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Al-Masjid bó ti kàwá nìyẹn oníkálukú wọn ló fún lórúkọ lédè English wọ́n pè ní Jerusalem lédè lárúbáwá al-Qudus àbíká pè ní Baitul Maqdis lédè àwọn Júù Hebrew àwọn máa ń pè ní yar shalim yar shalim lẹ́ẹ̀dẹ̀ fi rí ìntánpè ní linguistic interwoven ìjọ́kànbọ̀ pè ní linguistic interwoven professor mi ọ̀gá mi wá ní ah no no no ma you don't understand English igbe gbogbo nǹkan ló ní lẹ́jísà professor abdi abubakar kọ́lọ̀wọ̀ bá kọ́bá lọ́rẹ̀ ìdí bàbá lórí dáadáa wọ́n ní linguistic interplay mo ní play on the bed so yẹn túmọ̀ sí pé tẹ báwo dáadáa ẹ máa wo àwọn tí wọ́n máa ń yí ọ̀rọ̀ ṣe é rí nínú èdè lárúbáwá nínú èdè lárúbáwá tí ẹ bá rí èdè lárúbáwá àti àwọn semitic languages tí ẹ bá ti rí why why by tí wọ́n bá fẹ́ gbé wá sí English j ni wọ́n fi j ni wọ́n fi ìjọ pẹ̀lú ṣe rí Hebrew language Aramaic language Arabic language àwọn èdè yìí wọ́n láwọn nǹkan kan tó jọra wọn tá ń pè ní linguistic characteristic of vision wọ́n ní tàbí jọra wọn ẹ rí wọ́n ní nínú èdè Hebrew wọ́n ń pè ní yah yah Jerusalem Jerusalem yah ni wọ́n pè èbó pè ní Jerusalem wọ́n tẹ́ndì yíò wọ́n sọ di kí ni jẹ́ ìyẹn ló mú wọn tí wọ́n fi ìyà sóòrùn onápẹ̀ ní Jesus yáà ni ìyà sóòrùn àwọn kò ní Jesus yáà yẹn wọ́n sọ di jé so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹlòmí àwọn ọmọ ọmọ yóò mọ̀ fò àtọ́ àtẹ̀kì ní kí yóò mọ̀ in tí ò yíọ́ àfáàmì náà tí ń tí ń ṣe tí ò bá yóò náà ó náà wà mọ́ wà so apologetic

àkọ́kọ́ òní masjid haram ní kaaba èyí tó tẹ̀lé òní masjid al-aqsa subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن شعفا في عليه lórí àwọn atótónu táà ń ṣe oná ní pé ká lè mọ ipò tí almasjidul haram tó wà nínú ẹ̀sìn wa àti almasjidul aqsa ipò tó wà nínú ẹ̀sìn wa ó lè wà ní philippines ní ọ̀sọ́ pé kì í ṣáàyè ìjọsìn àwa mùsùlùmí anábíwa muhammad wa sallam anábí ń sọ ọlá tó ń bẹ fún àwọn mọ́sálásí mẹ́ta anábí ní bẹ́yàn bá kírun ní masjidil haram láàdáa 100,000 lèyìn ó gbà ẹ̀rì pé bá kírun ní mọ́sálásí wambi tààfin ní jàmá ládámì òlágbà 27 òní ṣùgbọ́n tẹ́yàn bá kí ní almasjidul haram ní kaaba bẹ́yàn bá lè kí ìrun kan bẹ̀ báyìí èyàn ó gba ládáa 100,000 ẹwà rùpẹ́ ní tí ń lọ múra ẹrù pé kọ̀ mọ́ tí fowó ṣe àwọn mọ́ tí ṣe tí ó fi dé kò ní kírun kankan àyàfi bẹ́ẹ̀ tó bá tún kírun ọ̀rẹ́ ẹ̀sán yóò tún yẹ lọ́fílà bí pẹ́sàmọ̀kẹ́ náà fílà náà 100,000 náà yóò wà máa fi bẹ́ẹ̀ yóò kásùn bá yóò fi zuru yóò fi asiri yóò fi magrib yóò fi isai yóò tún yẹ lọ́fílà lóru nínú haram yóò lù bẹ́ẹ̀ torí pé mọ̀ túnmọ̀ 100,000 káfí sẹ́gbẹ̀ẹ́ 27 àwọn tí ìyẹn bá yé tọ́lọ̀ ń ti bò láti rí tẹ́sìn bá yé ni tọ́lọ̀ ń bá wá túbò yàn láti rí tó owó ìsáàmù kọ́ wa bá ti mọ̀ náà ọ̀nà kan nìyẹn anábi tó wá sọ wípé bẹ́yàn bá tún wá kírun ní mọ́sálásí tòun ní Madina èyàn ó gbà ládáa lórí ìrun kan 1000 ní ládáa tí èyàn gbà ọba 27 ní Nàìjíríà ní mọ́sálásí anábi Madina 1000 lẹ́sùn rẹ̀ lòmí tó bá kọ́kọ́ bẹ́ẹ̀ lọ sí múra tájẹ̀tì ẹni pé nínú kaaba ló ń ti fẹ́ ṣe ìtìkáàfù tí ò bá wá bọ́ sí kíá yóò tètè ìyẹn ti gé ti Mẹdínà yá ẹ̀wọ́ jẹ́ mọ́mọ́ làwọn Mẹdínà jẹ́ lọ sí wá wà nínú Mẹdínà

anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam anẹ́bọ̀ wá ní bí èyàn bá wá kírun ní al-Masjidul Aqsa èyàn ó gba láàdá lórí irun kan tí èyàn bá kí ń bẹ̀ láàdá 500 jọmọ́ tẹ́kù sójú ti lé lọ ìyẹn ló fàá tó jẹ́pà wọn bàbá wa tẹ́lẹ̀ tí wọ́n bá ti lọ Mẹ́kà wọ́n ó ti bá wọn ṣe tán bá ti kó Mẹ́dínà wọ́n wà sí Kudus Jerusalem kẹtùmọ̀ padà wá sí Nàìjíríà àwọn náà máa ń pè ní ájì kùdùs wọ́n dé kàábà wọ́n fi rùn bẹ̀ wọ́n dé mọ̀dínà mọ́tálásí wọ́n tún balada 1000 bẹ̀ wọ́n ti gba 100,000 ní kàábà wọ́n tún dé mọ̀dínà wọ́n balada mélòó 1000 wọ́n tún dé mọ́tálásí àpọ̀ level a wá rí pé àdánwò àdánù ńlá ni fún wa tí wọ́n ìdá dé bẹ̀rẹ̀ gbogbo ẹ̀tọ́ bá lọ hajji ń sì tẹ́ bá ti parí tẹ́ẹ̀ṣe ń Mẹ̀dínà jídà from jídà Nàìjíríà yá ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti Mẹ̀dínà yẹn ẹ lọ sí Jerusalem ẹ lọ bẹ̀ tẹ́ bá débẹ̀ ẹ kírun mọ́tílà àkùsọ́ ó ń bẹ̀ẹ́nà àwọn bàbá wa láìsí ìpẹ́ igan táwọn ṣe kó tó di pé gbogbo wàhálà kẹ́nìkan wá máa sọ wípé mùsùlùmí ò lajú ẹlòmí pásítọ̀ ni kọ̀dá bùdárí jọmọ̀ fìdí bọ́pá bàbá mùsùlùmí tí ò lè fìdí ìgò kọwọ́ ó kéré jù lẹ́ẹ̀kan náà gbèsè ayé rẹ̀ tó bá ṣe ájì yóò gò yóò travel kúrò nàìjíríà ìtàn international man lẹ́ẹ̀kùn pé ẹ̀sìn wa ó tẹ́ kí táàfì lè pé léèyàn nínú tẹ̀mí ayé ó jáde fasiru fil ardi ó ráwọn èèyàn ó kó Mákà ó lọ Mẹdínà ó kó Mẹdínà ó lọ Jerusalem gbogbo bẹ̀rẹ̀ lónìí lọ́gbẹ́gbẹ́ bẹ̀rẹ̀ bá lówó lọ́wọ́ nínú tí èèyàn máa fowó ṣe lọ́gbẹ́gbẹ́ tẹ́ bá wọ àwọn èèyàn kan láwọn orílẹ̀-èdè kan tá lọ́dún kan kíyàn mọ́ tọ́ ọmọ jáde wọ́n ti wá fi sínú sálárì ilẹ̀ tó bá ti wá di parí ọdún tó bá ti ní leave lẹ́nu iṣẹ́ wọ́n wá bí ọ gọ́ọ̀mẹ́ntì tó bèèrè níbo lo fẹ́ tọ́ ọ̀lọ lọ́dún yìí ìwọ́n wá fi ilẹ̀ pé mo fẹ́ lọ sí ni ó gbé torípò ti sìnjọba onísìnjọba onídìí odidi oṣù méjì nínú oṣù lọ́dún kan fi fún ọ ní bọ́ bá sì wọ́ o lè wá sáfíríkà bọ́ bá wọ́ lẹ́ Britain British Muslim brother ni ó wá ń sọ orílẹ̀-èdè tó ń ti dé láyé fún mi mọ́ ah, náà ló lówó lọ́wọ́ tó lówó lówó ní òun ṣiṣẹ́ lázìm gọ́ọ̀mẹ́ntì ó béèrè pé lọ́dún òun lè wá sí múra wò ìgbàmí tó bá wò òun lè lọ sí jámù ìgbàmí tó bá wò òun lè lọ báyìí ìyẹn náà ń bẹ nínú tó yẹ káwọn ìjọba wá fi kún fún wa káyé sọ wá darú oko gbogbo àlámàrí wa kò ní kásá jẹun nìkan oúnjẹ ń gbọ́n òdọ́gba àní lajú a professor tí bá ti ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé kò wà professor ẹ ti mọ̀ pé ilé ò expose ẹlùmí ìdíje gbogbo oyè dá professional courses gbogbo ẹ̀ ló ti ṣe tí bá ń sọ̀rọ̀ ẹ kó mọ nǹkan yẹn ní ṣùgbọ́n kò àwọn nǹkan yẹn nínú àdánwò tó bá wa ló lè dé wá ní ó máa jáde ẹ̀sìn Islam ti wá kíbọnú Islam pé ó jáde fàtírù fi hàn ó rí oríṣiríṣi nǹkan téèyàn ò rí rí tẹ́lẹ̀ èyí ó tún ìyẹn ló fà tán bá ti kó maka wọ́n lọ Medina tán bá kó Medina wọ́n tún lọ Jerusalem kátó padà sílé wọ́n wà máa pè wọ́n ní ajikudus gbogbo àwọn nǹkan táwọn kí ń rinlẹ̀ yìí fún wa afẹ́jẹ́ ká mọ̀ wípé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó rẹkọgnáìsì almasjidu al-Aqsa tó wà ní Philippines gbogbo tó bá wá ń tẹ̀lẹ̀ ń bẹ̀ yẹn ó kan àwa mùsùlùmí torí pé kò sígbà tíbẹ̀ yìí ò máa jẹ́ ilé ìjọsìn mùsùlùmí àwọn ànábí ọlọ́run mùsùlùmí ni wọ́n kò sí jù nínú wọn kò sí nàṣọ́rání kò sí yahudi nínú wọn mùsùlùmí ni wọ́n ayé mùsùlùmí náà ni ayé sì gbà bẹ́ẹ̀ náà wọ́n sàbùsì jù ò lè pé mọ́ kírísítẹ́nì ò lè pé mọ́ musulumi, lè àpò mùsùlùmí lójú torí pàwà la kọ́ àwa la fẹ́ lójú mọ́tálásí la pé kíbùlà ló kọjú sí ṣùgbọ́n tí wọ́n fi ń kọ́ sí wa ń bẹ̀ wọ́n kàn ń tapa mọ́sá bẹ́ẹ̀ pé for security purpose bẹ́ẹ̀ bá lọ ń kírun táwọn tí wọ́n ń bínú bá yáde tọ́bá kó máa bòyí tọ́pàyàn tọ́bá rí bẹ́ẹ̀ international community one order káwọn èèyàn máa kírun bàtẹ́ tó lẹ́bá kírun bẹ́ẹ̀ kírun jímọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò jímọ̀ kejì náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò kẹ́ mọ̀ pé nínú àwọn strategy tí wọ́n máa ń lò láti fi díyàn lọ́wọ́ nìyẹn nílẹ̀ Haúsá lásìkò gbàtọ́rọ̀ Boko Haram tó lágbára tó dójú ẹ̀ àwọn obìnrin tó bá ń lò ní cob bọ́ bá fẹ́ lọ kírun ní mọ́sálásí jímà lẹ́nu gate ọlọ́pọ̀ ọdọ̀ọdún pé ajá tó ẹ̀bá ti lè ṣí ní cob yìí tẹ̀lé wọn mọ́sálásí ah, no sorry for security ọwọ́ ìrọ̀bàjábọ̀ ẹni tó bá lè sí yóò ṣe ẹjọ́ bá lè ní yóò jímẹ̀ ìfúnṣọ̀ rẹ̀ ìfúnbìnrin kò mọ́ padà yìí tábà ti fi pamọ́ sábẹ́ security purpose yẹn ò parí ìyẹn náà lára ète láti lé àwọn ènìyàn jìnnà kúrò ní alimọ́sídì làkùsọ́ kọ́mọ̀wá máa kírun bẹ̀ ó nìyẹn wọ́n for security purpose gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá jẹ́ kó yé wa nínú alukur'an báwa la ní ààyè yẹn ọlọ́run oníkànábì ó lọ bù míì ju ààyè yẹn lọ ọlọ́wọ́ bá ti ní subhana alladhi asra bi abidihi laylan min al-masjid al-haram subhana alladhi asra bi abidihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أرهباء وعرهيم مثلات المسجد الأقصى فكي شمثلات الأسان ọlọ́wọ́ ní alẹ́bí bá rọ́kínà àúláhù alẹ́bí bá rọ́kínà àúláhù ọlọ́wọ́ ní mọ́sílẹ̀ àkútọ́ ta ní kánàbí orìnrìn àjò lọ yìí alẹ́bí bá rọ́kínà àúláhù àwọn ọlọ́wọ́ ọba aṣí afá alùbáríkà ni láti sọ fún apáwọn afúnimọ̀ tẹ̀síìr wọ́n tú alùbáríkà yẹn sí bí ọ̀nà bíi méjì àbí mẹ́ta gbogbo ìtumọ̀ yẹn náà ọ̀kan ṣoṣo ni ó ń bẹ nínú wọn tí wọ́n túmọ̀ rẹ̀ wípé ààyè yìí ààyè tọ́pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run ti dìde ni òun náà ni ardu sham ardu sham syria ìlú bíi mẹ́rin ló papọ̀ làwọn lábá ń pè sham syria gangan sham urdun jordan sham náà ni wọ́n pè bákan lubnan sham ni wọ́n pè wọ́n kọ́ gbogbo wọn papọ̀ báyẹn bákan náà philistine gbogbo wọn ló papọ̀ tí ń jẹ́ sham ṣùgbọ́n pàtó yá ni wọ́n pín lọ́tọ̀ọ̀tọ̀ syria wà lọ́tọ̀ philistine jordan tẹ́bá ogun tí mo sọ yẹn wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni Jordan tẹ́bá ti kúrò ní Egypt ẹbọ́ sí Jordan ẹ ti pààlà pẹ̀lú philistine lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni wọ́n jọ wà ààyè yìí ni ardusham ardusham nínú àwọn ààyè tọ́lọ́wọ́n bá fi ìbùkún sí ọláyé náà torí pọ́pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run wọ́n jáde ń bẹ̀ kúdùsì gangan ní jíjẹ́rútálẹ́mù yẹn òun tó wá ní àrà ọ̀tọ̀ àlùbáríkà pẹ̀lú pé climate wọn climatic nature ọbẹ̀ àti topographic nature ọbẹ̀ ó bá àyàn láàmú yàtọ̀ sí gbogbo àwọn àyè tó kù ìdí nìyẹn tó jọ àwọn Ísírẹ́lì ó fi kúrò ńbẹ̀ ìgbà tí wọ́n sì jókòó tí wọ́n ìta ìdí ìbò làwọn Ísírẹ́lì fẹ́ dúró sí wọ́n máa ń mọ̀ tájẹ̀tì ẹ̀ lórí máàpù ni wọ́n rí pé ààyè yẹn ààyè ìbùkún ni ààyè tí nǹkan ti máa wù tójò tí máa ń rọ̀ dáadáa. Ẹlẹ́rí bára fi náà hàwẹ̀lẹ̀ Kìí wọ́n ti stọ́dí gbogbo odò làwọn lè wà tó fẹ́ jọ bí táwọn ti ń bọ̀. Ìdí mi ẹ̀kẹ́ sì pé wàhálà ò ní Jọ́s. Irú ẹ̀ náà ni al Jerusalem yẹn, ọlọ́run bá ní alẹ́bí bá rọ kínà àúláhù alẹ́bí bá rọ kínà àúláhù ọlọ́run ní ààyè yìí àwọn ọlọ́run ọba fi àlùbáríkà wa rọ kìríká ẹ̀ nínú ìtumọ̀ àlùbáríkà yìí ó náà ní pé ìwọ̀n nǹkan rúgbìn tẹ bá dáadáa ń bẹ̀ kódà ó ń bẹ nínú ọ̀rọ̀ ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n dá ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam wà rúwìyà ánì nàbí sallallahu alaihi wa sallam ṣẹlá wọn àfáà lábí gbogbo àti ẹ̀bá ti gbọ́ pé wà rúwìyà ṣẹlí rọ̀ tó ọ̀bá ti kọjá bẹ̀ kò lè tẹ́ẹ̀kọ́ wọ́n máa rògbé àdíṣì ó translate wàrọ́ wá wàrúwìyà tó bá jẹ́rọ̀ wá ìyẹn wá ní ó wá ní active voice nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ wàrúwìyà ìyẹn jẹ́ passive voice nìyẹn tó bá ti wà passive àdíṣọ̀ ìfù wọ́n wàrúwìyà wọ́n ti gbà á wá wọ́n àwọn wo àwọn tọ́bá ti sọ bẹ́ẹ̀ ó ti mọ̀ fájú ìṣìlọ̀ lọ́la wọ́n ni wàrú ìyá anìnàbí sallàrí wọ́n gbà wá látọ̀dọ̀ annabi annahu qala wọ́n lánàbí sọ pé inna Allaha baraka fima bayna al-arish wal farat wọ́n ni ọlọ́run fa alùbáríkà sí àárín ibi kátàǹkù ní arish àti ààyè kátàǹkù ní farat odò kan ní ọlọ́run fa sáàrin wọn wa khassa Filastin bit-taqdir ọlọ́run wá mọ̀ọ́mọ̀ sàdáyẹrí ilẹ̀ Palestine ó ṣe ní ilẹ̀ oníbùkún ilẹ̀ mímá kọ́lá ṣe kalagbani alẹ́ ọ̀rọ̀mùsùlá àfá ṣe kalagbani wọ́n ni wà hádá hadithun da'if wọ́n lábí ìdí àdíjọ́ ìlú sáájú kí bàbá albani tó sọ gabi wọn sọ in tó bẹ̀rọ̀ rẹ̀ pé wà rú wíyà yẹn èèyàn ti mà ṣùgbọ́n tó gbogbo èèyàn ni ó mọ̀ bẹ́ẹ̀ sí gbogbo èèyàn lẹ́gbẹ̀rẹ́ àfáà mi gbogbo tó bá ti kà náà ni ó máa sọ tàbá sọ pé tó ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ lónìí àtinú tí a náà mú ti ká iṣẹ́ gbó tí ìyàká ní tí a ó náà ìní bẹ wọ́n mọ̀ pé kò rí bẹ́ẹ̀ wọ́n máa mọ̀ wá ní kẹ́lẹ́ mọ̀ Kudus Sham ààyè ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ń sọ ọlá, ànábì ní la tazalu ta'ifatun min ummati. Ànábì ní àwọn ènìyàn kan bẹnu àlìúmà ni, wọn ò ní yé máa jẹjà, wọn ò ní yé máa ráràn sí ọlọ́run. Kódà káwọn èèyàn ó gbógun tì wọ́n, àwọn ò títí lórí òdòdó tí wọ́n gbé lọ́wọ́. Wọn ò ní yẹ̀ wọn ò ní kúrò mẹ́ títàlìkì àmọ́ bó fi dé kọ́nà àwọn sàbí wá bèèrè pé min ayinahun níbo làwọn ẹni yẹn níbo làwọn ó ti wá níbo ni wọ́n ó ti wá mọ́lá níbo wá ní wọ́n wà láti Baitul Maqdis wà sí ìrìwáyá sí Kudus àwọn táà ń sọ wípé wọ́n ó dúró sí sí lérí ìtọ́lọ́un wọn ní láti Kudus ìbò lọ́rẹ̀ jẹ́ Kudus Jerusalem ló fi lọ sí ajẹ́pà àwọn ẹgbẹ́ ẹ̀yà ará Palestine yìí wọ́n pààyín pààyín pààyín kò sún yíò ànẹ́bì ti sọ Imam Tabarani àwọn ni wọ́n gbà wá wọ́n ti sọ pé rìjálù sèkọ́ báwọn tó gbà hadith wá àwọn sèkọ́ sí jahala ó wà nínú chain of narration Sana the hadith sanadi ẹ̀ ẹnìkan bẹ táà mẹ́ni tó jẹ́ ẹ máa wo iṣẹ́ táwọn àfáàndì nínú àwọn tó gbà wá ẹnìkan bẹ táà mọ oróyìn tó jẹ́ nọ́sù hadith yẹn ka hadith Abu Umama ó ní àníṣọ́lá sọ́nà pé la tazalu ta'ifatun min ummati ala ad-din dhahirin al-'aduwwi in qa'irin àwọn èèyàn kan bẹ nú àwọn àlùmọ̀ mi ọlọ́wọ́ bá yóò mú wọn dúró wọ́n jẹjà lórí àwọn ọ̀tá wọn láyẹ̀ dúrùhùn mẹ́nu kààlápá òun ẹnikẹ́ni tó bá sépa sí wọn kó mọ̀ gbà tí wọn kò sí ìtọ́kàwà kò lè kópa lára bá àwọn òdò olórí tọ́lọ́run ilá máa sọ́ọ́bà àwọn mìíràn àwà àwọn nǹkan tó kàlẹ̀ kàn wọ́n bá wọ́n rí mìíra àìsàn ṣe wọ́n ìhun nìkan ṣùgbọ́n lórí tí wọ́n dúró sí yẹn wọn ni kúrò lérí ẹ̀ hátà àti yàwó amúrùlá wáhùn kàdáàlì tálìkì àmọ́ lọ́wọ́ fi dúró wọn tí ó fi dé wọn ni kúrò mẹ́ kọlu ya Rasulullah wa aina hum wọ́n ní ra ànábì níbo làwọn ẹni yóò ti wá ànábì ní Baitul Maqdis àwọn èèyàn máa wá láti Jerusalem láti tilafin hadith wa aknáàfù Baitul Maqdis àti gbogbo àwọn ìlú tó wà ní àrègbèrègbè Filistin Baitul Maqdis hadith yìí àkàrájàkú Tabarani àfọ́wà Tabarani wọ́n gbà wá àfọ́wà Al-Haythami àwọn sọ pé rìjálù òfìkọ́t ṣùgbọ́n hadith yìí ìpìlẹ̀ rẹ̀ ń bẹ nínú sọ́rí Bukhari àti Muslim ìpìlẹ̀ rẹ̀ tó wà ní sọ́rí Bukhari àti Muslim tó ń lálàáfíà tí ó sí èméjì inú ẹ̀ òun ọ̀mẹ́ǹṣàn min ainahun òun ọ̀mẹ́ǹṣàn wípá àwọn yẹn máa wá láti bìkan àdíjì ti Bukhari àti Muslim òun ò sọ délẹ̀ ṣùgbọ́n àdíjì ti Imam Tabarani tí Imam ziyada tó jáde yìí àkàrájà al-imam ahmad fulmasan wa tabarani imam ahmad bin hanbal wọ́n má dìsì jáde nínú mọ́sánàdì wọn bákan náà fáwọn tabarani àwọn náà má dìsì yẹn jáde wọ́n láti sìn ẹ́ lálàáfíà ṣùgbọ́n wà ákítàrà ìlàmà wà ákítàrà ìlàmà ọgọ́rọ̀ àwọn àfá àwọn gbó lórí aláàzọ́ àfi ìsinadi hadu ziyada àwọn sọ bá dì sí lálàáfíà ṣùgbọ́n níbi tí wọ́n ti mẹ́ńṣàn lú yẹn wọ́n ní additional uh, mi mention yìí yẹn síbẹ̀ pàdébí mention philistine or bethel north jerusalem ìyẹn ò lálàáfíà bisábàbí jahala tí ń ti sanad nítorí pé sanad tó gbé yẹn wá ẹwọ islam sanad yẹn ẹnìkan wà táàmù ẹni ẹntáàdẹ̀mọ̀ àlegbọ̀rẹ̀ ṣùgbọ́n àfáà ẹ̀kùn tẹ̀míyà alẹ́ rahmatullah

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí al-establish wípé ànábì sọ pé àbáríkà ó ń bẹ ní lẹ́ṣà ó ń bẹ ní Filistin ó ń bẹ ní Jerusalem bẹ́lọ́wọ́n bá sọ pé ìlúrí ìyàwó ní àlẹ́rí bàárọ́kìná haula pé ọlọ́run máa mọ̀ fi àlùbáríkà sí Masjid al-Aqsa Jerusalem àlùbáríkà ọlọ́run ọba ó wà mẹ́ tòyẹ́ túmọ̀ sí wípé nínú àwọn àpẹẹlẹ àlàyé tá a a ti láǹfààní láti ṣàlàyé wípé ìrìn àjò tánàbìnrin yìí òru ni pẹ̀lú àṣírọ́ ẹlẹ́ẹ̀kejì a rí ìpínlẹ̀ wípé òru ọlọ́run tún pè ní láyélá láti kó kíláàsì wá pé kìí sọ̀sán lórí àṣírọ́ anábì òdẹ̀ fínú pípẹ̀ pé ìrìn àjò afẹ́ ń wù ní ọlọ́run ló mú rin ìrìn àjò yẹn the abudu yìí ó jẹ́ kó wà ìrìnàjò náà nítara ni àti pẹ̀lú àdísì umu hání a fi establish ẹ̀ pé àwọn tí wọ́n ní bí o wípé ànábì lálà ni ọ̀rọ̀ wọn ò lè wọlé tó rẹ́pà lálà ànábì lá aláwò lè jẹ́ mùjúdà gbogbo àwọn tá a lálà láàrin òru kan pé a tọ́ 20 countries ilẹ̀ tó máa ẹnu ń bá ànábì ti rinlẹ̀ pé ara lòun ti rìn lọ òun ló sọ di mùjúdà bákan náà a ti fún wa pé almanzul haram àti al-Masjid al-Aqsa ipò wo ni wọ́n wà nínú Islam hadith tó sọ pé 40 years ló wà láàrin wọn ìtàbà méjèèjì àti clarify bákan náà alùbáríkà ń bẹ fún al-Masjid al-Aqsa ìlà establish linuriyahu min ayati pẹ̀lú ọgbọ̀lọ́n tó bá dọ̀la a mọ̀ sàlàyé ọlọ́run nírìn àjò tánàbí rìn yìí a fẹ́ jẹ́ kó rí àwọn àmì ọlọ́ àwọn àmì tánàbí wá rí níbi ìrìn àjò yìí nínú hadith láti gbé jáde tó bá dọ̀là inshallah ta'ala so eléyìí ni àlàyé àyà alákọ̀ọ́kọ́ torípé àyà alákọ̀ọ́kọ́ yìí tá a bá kàn kọjá lérí ẹ̀ tí a bá ṣe àwọn àlàyé yẹ kó di dubai àfún àyà ní ìwọ̀ rẹ̀ abdala subhanahu wa ta'ala kọ́lọ̀ kó mẹ́ta fún wa ní àgbẹ̀yọ̀ rẹ̀ kí ọlọ́run bá kí ó bá wa sàlékún kí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 méjì náà náà haikal suleiman náà náà Now. Now, now, now, number two. You know, you're the one I can like. Now. Now, ẹ̀wọ́ lọ́kọ́ wà sábí jù nílé before okay now okay okay now now now now now وعليه الصلاة náà ìzákùnlọ ọ̀kẹ́ra ní ṣókí ìbéèrè a ní àwọn Júù àwọn náà ń fọwọ́ gbáyà fáwọn nípe ní mọ́júlù àkọ́ nítorí pé àyíká ń bẹ dánpè ní haitul buraq haitul buraq yìí àyè yẹn èyí ó ra wọn sáìn kan bẹ̀ tí èyàn ó jẹ́ tó jẹ́ pé àwọn archaeological fact kan wà tó so mọ́ wípé àwọn nǹkan ṣẹ̀ǹbáyé ni àwọn Júù lọ attribute nǹkan yẹn sọ́dọ̀ anabi suleiman wọ́n ní haikal suleiman tempu solomon anabi suleiman so ti suleiman ni anabi suleiman náà balẹ̀ so ti àwọn ẹ̀tẹ́yìn àwọn archaeological facts ni so ìyẹn wà nù tí àwọn jew tí wọ́n fi establish